gbogbo àwọn àkọlù náà lè wọ́n mú bẹ́ẹ̀. Gbogbo àwọn ọmọ ọmọ tó rọra pátápátá. Ẹ̀ẹ́dẹ̀ ní ìlú Ìfúnnáfẹ̀ẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ Lẹ́yìn ọlọ́run ẹ̀sẹ̀ ní ọ̀gá ń káàpọ̀ ọ̀rọ̀ nínú ìdá ìlọ̀pọ̀. Kí ni ìdílé láti? Kí ni ìdílé òkè ìjọba ọlọ́run ọ̀rọ̀ náà? Subhanahu wa ta'ala. كنت في ذاته انتهت إليه قال النبي صلى الله عليه وسلم قلت علي بن أبي طالب لو يهدي الله بك رجلا طلعوا بالي في يوم إن يككمنا لا ترى إليه علي بن أبي طالب خير لك من حمر النعم قل له لكم أجركم كفالا رقمي كفا نلاربا في شاء الله pé èèyàn lówó ó ní nǹkan àbúrò pupa yìí lọ́ọ̀yá àdìyà lọ́ òbí tàwọn jílá kọ́yìn òǹkàkà bíi fúnmẹ̀rẹ̀ ní à. gbogbo àwọn kẹtẹ wá sí ìtúwájú yìí ẹ tó láǹfààní kan gẹ́gẹ́ bí èmi náà ṣe jẹ́ kan láàrin يجمعنا قوله سبحانه وتعالى ọ̀rọ̀ ọlọ́run bá tó sọ nínú sórọ́sọ̀ káà ó kó gbogbo àti mọ́ ẹ gbogbo àwọn tá a jókòó bá ń gbọ́rọ̀ lọ إنهم فتية آمنوا بربهم فزدناهم هدى ودونهم إنهم فتية ودونهم آمنوا بربهم كل شيء يعلمون ونبقى بطلع الله فزدناهم هدى ọlọ́run sì ní sàwòsí ọlọ́run ní lórí ìgbàgbọ́ wọn àtìlé wọn fún ọlọ́run ṣàlékún fún gbogbo àwọn kẹtẹ́ ń ṣe ìtẹ́ bá mọ kẹtẹ́ rí bẹ́ẹ̀ kódà láyé gan ẹ̀ sì gbà lọ ìṣe pé kátó sàlì kí á mọ̀ sẹ́wọ̀n tẹ́ bá máa tẹ́ẹ̀rí ilẹ̀ láyé ní àyàn sábọ̀dọ̀ láàrin àyè rọ̀ ibi tẹ́yàn bá ti láàrin àyè méjèèjì ni ó pàdánù àwọn afá sọ wípé gẹ́gẹ́ bọ́ ṣe gbọ́n fi tì sí Hasan al-Basri wípé a rí àdìgbọ́ nínú tàn ẹni tí ó gbèrò ayé ìwọ̀n tí ọwọ́ rẹ̀ nǹkan tí ó gbèrò àdìgbẹ́ àmọ́

حرمتم الظلم على نفسي مستبدلي وبمرادي وجعلته بينكم محرما ẹgbẹ̀rún màláta zọ́là mọ́sàbù gbogbo any position tẹ bá rí tẹ bá fẹ́ take láyé àwọn fìtínà tẹ̀lé tó kọjá ẹ̀ tó padà bọ̀ fìtínà kan kọjá bí ó kọjá ó kọjá ó pọ̀ gan kò bá pọ̀ yín ká kò bá tọ́ yín yẹlẹ̀yẹlẹ̀ ẹ̀ níbi mẹ́ta àbí mẹ́wàá lọ nílẹ̀ ní ọgbẹ́ ìṣẹ̀pọ̀ tó yìí àdàkàì wọ́n tẹ́ ń bá ilé ní àníyàn ìkúrà kúkú kí n kiri lẹ́nìyàn ẹgbẹ́ fún ṣètọ́nù sọ wọ̀kọ́lá ṣètọ́nù lámà kúbi àmù nínú tí ó ṣe ìrọ̀ yìí nígbà tọ́lọ́wọ́ bá parí ìdájọ́ tó ní kálukú gba ìwé iná ní wọ́n tún fi àwọn èèyàn ti yẹ̀yẹ́ àwọn tó ti gbàwé iná ti lọ àwọn àdìjẹ́ náà ọlọ́njáwó àdìjẹ́ náà àwa ti ń lọ àti ti ń wò wọn pé á ah, àgbà tí wọ́n padà bọ́rọ̀ rẹ̀ lébi ọlọ́run ti ní sàbòsí àwọn ìyàwó ànábì ọlọ́run tí wọn ò dúró dédé ọlọ́run gbọ́ tí wọn ìyàwó ànábì ọlọ́run ẹ̀dá kò sẹ́ni kan wá lè pera ẹ̀rí nǹkan kan mọ́ ìyàwó ọlọ́run tó wá sọ pé tọ́rọ̀ bá lọ́run mọ́sánà lílẹ̀ ní rẹ̀ kẹfàrú mọ́ràtà lóhẹ́ wọ́mọ́ràtà lóòtọ̀ táà táà àbìlẹ̀ ìbí ní náà tó wà ní àìsí orí ìrírú ẹ̀kún ó ṣe kọ̀kọ́ nàta òmà àmọ́ wọ́n jàǹbá títí mo ti ní ẹ̀mọ́ta kò ṣèjọ ẹ̀rọ. àgbólùmọ̀ gbólùmọ̀ sí ẹ̀yọ́ mọ̀ pé àwọn. tẹ bá fẹ́ mọ̀ sùn fẹ́ rẹ̀ kódà pé bẹ́ẹ̀ ló gbogbo tọ́lọ́ bàbá fún ah, ọlọ́run sọ àpọ̀ rẹ̀. ṣètọ́ ni lámàkúbi àmọ̀ inna Allaha wa'adakum wa'da al-haqq gbogbo àdéhùn ọlọ́run lẹ́yìn náà ká ẹ̀sìn ọ̀pọ̀lọ́run níta lè fún ọmọ anábì Ibrahim alayhi salatu wassalam tẹ́rántí àdéhùn tọ́lọ́run bá ṣe fún alayhi salatu ọlọ́run ní wa idh ibtala Ibrahima rabbuhu bi kalimatin fa atammahunna gbogbo tí a máa fi dányẹ̀wò láti dán ànábì Ibrahim fa atammahunna ọ̀gá ni nínú gbogbo ẹ̀ mo máa là ní yóò sì là èèyàn ní ṣeun tí Ibrahim ṣe yóò níbo mi ọlọ́run sọ pé wá Ibrahim lẹ́rí wáfà àhà tí ìwà lè mọ́ ṣe tí ìwà lè Ibrahim Ibrahim lẹ́rí wáfà gbogbo léèyàn máa fi dán yẹ̀wò láyé ẹlòmíì lè páàsì nígbà tó wà ní student tó bá dọ́wọ́ rẹ̀ yíyàn sáré kí ni ìdí tipẹ́tipẹ́ láyé ti ń bẹ lẹ́mìí ẹ̀ kì í ṣe pé káwọn náà wọ́n kà gbẹ́yìn láyé ayé gangan wa ibrahim alladhi wafa ó pass in all cases ọlọ́run ni wà ní ibi tala ibrahim rabbuhu bí kẹlìmáàtì níbi obìnrin ó pass níbi owó ó pass níbi ọ̀rọ̀ tó ìdí gbogbo nǹkan fa àtàmàwọ̀ qala inni ja'ilun lin-nasi imama ọlọ́run ni ó sì di ọ̀gá gbogbo ayé nínú tó ṣe àfihàn pé nàbí ibrahim lè dèyàn lásán ò ní pé kò sígbà tí mò ń ka kùránì sí ni fura sí pé àbí Ibrahim padà ran ọlọ́run ní ti ìgbọ́nà ti ṣàdéhùn ìníjà ìdúgbàlẹ̀ náà sí máa kí ìwà rí àyà kẹta tó tiẹ̀ sí ran ọlọ́run ọba létí àyàfi ìgbà tó fẹ́ tọrọ fún bàbá rẹ̀ Allahu Akbar ẹgbẹ́ kí ìsìnkú ti ló ṣe ó jọ pé tó fẹ́ jọ̀rọ̀ ayé díẹ̀ díẹ̀ ó bẹ̀rẹ̀ wa'ada Allahi haqqan ó dá lójú pé à ah, tọ́lọ̀ ti fàdíhùn ẹ̀fẹ̀ ìpínlẹ̀. ìní já ìlúkalẹ̀ náà ti ìmáàmá ọ́làwà mi ń zúrù ìyẹ̀ orí ọlọ́run àtàwọn àrọ́mọdọ́bọ̀ mi náà kọ́ lọ́la yàrá ẹlò hajj sọ̀rọ̀ àbẹ́yàn bá sàwò kò ní pín nínú pín. ẹjọ́ dáàbà sọ kankan ní ìyẹn bí màá ní gbọ́dọ̀ mọ́jú sọ sí tọ́pìkì tẹ́ni wọn sọ mo àti àti ìlẹ́kùn láṣẹ sí wàlá tàbọ̀ làwọn ẹ̀gbìyànjú ẹ má jẹ́ kó ṣẹ́kùn kankan tẹ́ẹ̀mí yọkọ ń bẹ torí pé nǹkan padà wọ̀ bẹ̀ ẹ̀ ọmọdé àti ayé làwọn but ní lẹ́bù yìí kankan gbọ́dọ̀ wọ̀ bẹ̀ nǹkan padà wọ̀ kò lẹ́yìn ọmọdé àti anábì ní fitnatu rajul fi alihi wa malihi wa jarihi tukaffiruha as-salatu was-siyam was-sadaqa fi alihi alihi az-zawja wal-awlad ní ìrùpá tẹ̀lé kó pọ̀ báyìí fitnatu rajul ìyí padà fẹ́ sí nǹkan tí ó ní àwọ̀lá ah, ẹ̀kí tó bímọ ìmọ̀ bá jẹmọ́ ẹ̀gbọ́rí nígbà kan inú wọ́n sájúlà mọ́ yes ó sì wà kò ní òsì kásì kankan àwọn bí bá fẹ́ dán ògá báyìí gan yóò di wàhálà láìsí àsùnmọ́ sájú wàhálà gidi sì ní àti alábàgbé alábàgbé wò láti irun mọ́sáàsì nígbà táwọn sọ mọ́sáàsì ní àwọn mùsùlùmí tí ò à ní permanent site tó bá sùn tẹ̀lé ẹnìkan lórí ló ń ṣe jákujàkú ó lọ bò mí ó lọ fún bò mí ní lọ fún bẹ̀yẹn ó mi gbogbo àwọn fìtì mẹ́tì yìí ò sí ìdí kí ẹ̀ ti wá tún wá ní fáírọ́ọ̀sì kalẹ̀ ẹ̀ orí òsè nígbà tí fìtì náà bá wà ní nígbà tí ìyàwó yẹn bá rán yàn létí wọ́n ń wọ́n lè ọmọ lọ́la àwọn yẹn dáàmú lọ́la ọ̀

gbogbo gbàtà bá ti gbọ́rọ̀ hadith báyìí tí ó kọ́kọ́ wá sọ́kà ìlú mi ní fi káánà kẹsì ọ̀rọ̀ sí á mọ́ sọ́lá àwọn ilé kí wọ́n wà jẹ́ ṣùgbọ́n láwọn máa ń pò wáṣá kí ìsìnkú tẹ́ ìfura sí lè gbé ṣùgbọ́n wọ́n ní ìnáwó ọ̀rọ̀ àgọ́sùnà ṣọ́ọ̀kì ṣájà rọ́tìn fi sọ̀rí ìwà kọ̀rọ̀ ha ń lọ náà ló wá rí kíkà lójú ọ̀nà tó lè ti àwọn ìyàlẹ́ ti wára ibi ìlú lè ti àwọn ìyàlẹ́ ti ó sì fún fún ọbẹ̀ ó ní fàrọ́dì ọlọ́run ọlọ́run ti jọ ń ṣe tó jẹun láàmù fàdíkọ́lọ̀ ìjẹta gbogbo táwà wá ń wá tààfi ń wá lé látòlù kọ́dé ọlọ́run fún òní ní láàmù ṣùgbọ́n torí pé àwọn èèyàn òun sábà ronú jinlẹ̀ wọn àmọ̀ pé wàfílìmọ̀ kọ́ọ̀bẹ̀lì fitna tẹ bá yí padà náà fitna أخرج الإمام البخاري رحمه الله ومسلم من رواية الإمام أحمد عن أبي سعيد الخدري رضي الله عنه والحديث أيضا روي عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصبوا أصحابي النبي عليه الصلاة والسلام أما بوا وصابيني ولو أنكم ولو أن أحدكم أنفق مثل أهد الذهب ما بلغ مد أحدهم ولا نصيبا. tí ẹnìkọ̀ọ̀kan yín bá rí tó tó òkè uhud tí wọ́n ń ná fún ọlọ́run ọba kò sí ná torí ìkà níjọ ọlọ́run lọ títí tó fi ná gbogbo òkè yìí tán gbogbo tí ó bẹ́ẹ̀ ńlá lálálá tó pọ̀ yìí àmọ́ tí sáadé bá fi agologbo ẹ̀wà àbí àgbàdo fún yàn tí ó gbalada jù lọ. mo في حديث wá أخرج قال عبد الله بن أحمد بن حنبل رحمه الله قال حدثني أبي قال حدثنا أبو محمد عبد الله بن خزان وهو من الثقات قال حدثنا إبراهيم بن سعد عن عبيدة بن أبي رائطة عن عبد الله بن عبد الرحمن عن عبد الله بن المغفل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال

gbogbo àdísì ẹ̀mà ti sọ pé rọ̀wáwì Bukhari ìta ó dáwà lójú pé rọ̀wáwì Bukhari fi sahihi fi aljami sahihi al-mukhtasar sahih ila rasulillah anabi ló sọ àmọ́ àwọn àhádìsì ونخاف من قوله صلى الله عليه وسلم أخرجه الشيخان من كذب علي كذبكم على أحدكم ليس ككذبكم علي يرته باق بامران لا أن يشتني وكذبين تباق بامران نبي وصلى براه من كذب علي متعمدا ان تبا سيادة قارمين يا نبي ثم ما من آه النبي صلى الله عليه وسلم فليتبوأ من النار láṣàkà tó ẹni ẹ ó mọ̀ pé ibùjókòó oṣù àpẹtẹ ẹ nínú náà. àwọn afáàní ìtumọ̀ ẹ pé àwọn àfáàbùlà àdéhùn wà lára àwọn tó sọ ẹ sọ́ra jù tàbá wá ní ìsìn àtàwọn àwọn òpé á fi làálà fi rákàṣe wọ́n ni man asnada faqad salima ẹn tó ń bá wá ka ìsìn àdìrẹ pé kọ́ọ́lá wù fúlàn faqad salima sábàbí لماذا أسندت هذا الكلام إلى رسول الله قلت قال عبد الله بن أحمد بن حنبل حدثنا أبي قال حدثنا أبو محمد عبد الله بن خزاز إنه قال حدثنا إبراهيم بن سعد قال حدثنا أبيدة بن أبي رائطة قال حدثنا عبد الله بن عبد الرحمن عن عبد الله بن المغفل رضي الله المزني رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم هؤلاء ìsàlù man asnada faqad bali ẹni tó bá ti ka ìsàn rí ó ti kọ̀dí bẹ́lì so àwọn tọ́lọ́ owó bí i àrùjáàrí náà ọ̀kẹ́ ìfọ̀ká وفي هذا الحديث قال عليه الصلاة والسلام من حديث النبي الله الله في حالي ah mo fi ọlọ́run bá bẹ̀yìn nípa àwọn sàbẹ̀ mi o látàkùrú hùn báàdì gọ́rọ̀dọ̀ ẹmọ́jì ó jẹ́ pé ti bá lọ tán ọ̀rọ̀ àwọn tàbí láwà tẹ́kalẹ̀ àwà máa sọ̀rọ̀ wọn bí pé wọ́n ìtẹni ọlọ́run ànábì ni ẹmọ́ ìjà òru àwọn tàbí ànábì sọlọ́lá àwọn ọlọ́mọ tí wà ànábì kọ́ọ̀lá bùnú kọ́yí ìrọ̀yìn ọ̀gbà wàláwùlà òun máa ka nàbí áwùlẹ̀ mùsùlùmọ́n wàláwùlà òun máa àwọn nìkan mẹ́rin àmẹ́ bí tí wọ́n ò bá ilé jíṣẹ́ 1400 ló wà láàrin àwọn àti ọ̀bá wa tó jókòó yìí ah 1000 million tẹ̀lé wọn nínú ọ̀rọ̀ mo rò pé mi ni mo fẹ́ fi ìdí 1000 kiri níbẹ̀ láàrin àtàwọn bàbá 1000 kiri kí wá níbẹ̀ láàrin àtàwọn tó fọgọ́rùn kan subhanallah wàláwọ́lá òun máa kàánà fi áwùdì mùsùlùmí tí ìbá tàwọn sàábé ah wàláwàlá òmú ká dàtẹ̀ mí lùbí àdìyà irọ́ ti fẹ́ gbáyé àwọn ni wọ́n sọ pé náà bá ti bá náà bì ti yìí wàláwàlá òmú máa ká nà fíl àrùbí náà òyí sí ẹni kẹ́kẹ́ tí wọ́n ṣe Allahu Akbar Allahu Akbar ìgbàgbà àwọn tàbí àmì wọ́n dọ́hù hayatahu wọ́n fi ابن تيمية رحمه الله يقول يا سائلي عن مذهبي وعقيدتي رزق الهدى من للهداية يسأل رزق الهدى من للهداية قالتها يا سائلي عن مذهبي وعقيدتي رزق للهدى من للهداية يسأل رزق للهدى من للهداية يسأل اسمع كلام محقق في قوله لا ينفني عنه ولا يتبدل لا ينفني Ìyá dàdú, kí ni ìmú sí ní ọ̀sọ̀? Yá sáàyè ní alìmọ́ta àbí wà sí ìyàdí. Bí n bá ń lọ bí ẹ̀kọ́ bá dárin ló pé kí ni wọ́n fi tẹ̀sì? Yá sáàyè ní alìmọ́ta àbí wà sí ìyàdí. Kí làdí fọ́kàn rẹ̀ sọ́lọ̀? Wọ́n ní à, kí n tó dá ló, má ní rújú kọlu ìdá, má ní rí ìdá yá sí ilé ẹ̀sẹ̀ àlú. gbogbo ẹ tó bá ti jẹ́ pé nípa ìmọ̀nà ni máa ń béèrè, Ọlọ́run ti kàánú ẹ̀ kò ní ká lọ jó bá a ṣe pọ̀ tó ilé jó láwọn ẹ̀sùn ọ̀pọ̀ báyìí ọlọ́run kẹwàá subhanallah òbí kọ ikú dà máa ń lé lé ìdáyà sí àlọ́ òbí kọ ikú dà máa ń lé lé ìdáyà sí àlọ́ òbí kọ ikú dà máa ń lé lé ìdáyà ẹ tó bá ti jẹ́ pé ìmọ̀nà ni mọ̀ ń jẹ́ àárín àwọn onímọ̀nà náà ni ó wà. لا إله إلا الله كنت قريره الإمام ابن تيمية رحمه الله وقد أخرج ابن النعي أبو النعيم في الحية وبيوت من أثر حذيفة بن يمان رضي الله عنه حذيفة بن يمان هو أنجو كنجوكا أنشي خطبة فيما قال في خطبتي وغيره كثير من أهل العلم ذكروا هذه القصة لي ونقلوه إليه wọ́n lè sọ pé ọlọ́run sọ pé ipò tààrọ bá ti sáàdù wà ṣàpàlẹ̀ pàmà á ọlọ́run ní hìí ọjọ́ ìgbèlè ti súnmọ́ ọ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ti fọ́wọ́ yìí pé ipò tààrọ bá ní ńlá bí ti sáàbù àwọn fi rọ́pùlá tí mú rí wọn ẹgbọ́ gbogbo sọmọ nìyẹn ti ní sẹ́ àsìkò tí ó sì sọ̀rọ̀ ti súnmọ́ ìṣòro wá ti tún ìyẹn ń pèsè ẹ̀rì ọlọ́run wá sọ èyí di oníkálukú ọlọ́run sọ bí àlìkí kí nǹkan mọ́ kú lórí ìyẹn kí n túbọ̀ sórí mi ìgbà sọ pé fífi àlìkíyàmọ̀ pamọ́ ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ ní sọ́ọ́ tó hàn àwọn afá ìgbàláyẹ. òṣèlú mi àmà ni wọ́n sọ pé ìfòtárọ̀ bá ti sá àti wọ́n kọ́mọ̀ á àlìkíyàmọ̀ ti sùn wọ́n ṣàkọlù kọ́mọ̀ ara ń ti wọ́n ṣe ti pín o láyé ànábì òṣùpá ti pín sí méjì lóòótọ́ ní ìfọ́tí wọ̀kọ̀ ní ìṣàkọlù kọ́mọ̀ á òṣùpá ti pín lóòótọ́ لم يبقى إلى الساعة <laughs> الكامل والنبوة قال اليوم يوم مدمار وغدا يوم سباع اليوم يوم مدمار وغدا يوم سباع وكان في قوم كما قال الإمام الذهبي رحمه الله فتى صغير فقال يا أبي أتجري الخيل غدا tí ò rẹ́gbà ń sọ ìkò yé mi ó ní àríyọ́ mi yọ́mọ̀ mìdìmá òní ní ìjọ gbẹ́rajì ọ̀la nìjà à tí wọ́n fi ẹ̀sìn sáré lọ́la ni wọ́n náà sọ̀rọ̀ àbúhù yìí lẹ́yìn ìfàkọ́lá ìnáka mọ̀gọ́fàn tó ọ̀rọ̀ ẹ̀tù gbáwájú lẹ́tù sájú àlìjáná ọ̀ ó wáyé ọmọ yìí kí ló mú mi lọ súpọ̀ yìí ẹni tó béèrè kwẹ́sàn ìjọ náà lọ́wọ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ jẹ́ Habibu òun jẹ́ Abdullah kóníyà rẹ̀ ní Abu Abdurrahman Saloma wọ̀húwa akitaro náà ti kìrọ àtànlérìwá yàtò ilé Qur'an huwa Abu Abdurrahman Sulami rahimahullah رواية حفص بن سليمان الذي انتشر بين الناس من أبي عبد الرحمن السلمي ọmọ tó ṣoríire ń jọ náà ọ̀nà ẹ̀wọ̀ ibo ló ti ṣoríire yes al ẹgbẹ̀rẹ̀ yes al ń jókòó pẹ̀lú àwọn àfà bàbá rẹ̀ sàábí ni àbí sàábí bàbá rẹ̀ mìíràn sọ̀hábà bàbá rẹ̀ sì ń jókòó sáàárín àwọn sàábí wọ́n jọ ń gbọ́rọ̀ mọ́ tòṣèyí fọ́tò ìfẹ̀lẹ́mọ́ ọ̀rọ̀ tó ti ní àti rúbí sọ́rí ń kú dáa máa ń lè lè ìdáyà sí ẹ̀sùn àlọ́ olè parí ń kú dáa máa ń lè lè ìdáyà sí ẹ̀sùn wọ́n ní àrùbí pọ́lú dáa máa ń lè lè ìdáyà sí ẹ̀sùn àlọ́. isma kalama mu hakikin fi qawli tó bá béèrè béèrè wọn tó nímọ̀ muhakkik wa qalilu ma هذا عالم وان كان صغيرا سني او كبيرا الاهل هذا عالم رزق له داما للهداية يزال رزق له داما للهداية يزال gbogbo sọ̀hábá ti kú lèyẹ ní àmàzàbò èyàn fẹ́ sọ̀rọ̀ nípa àkídà wà màzàbò kí ni mò ń dì sọ́kàn tí ṣorẹ́ mọ́ táwà fi ní ṣorí rẹ̀ gbogbo sọ̀hábá ti kú lèyẹ ní àmàzàbò wà máa wà jàdú àtàwà wà máa wà jàdú ọ̀rọ̀ àríyá àtàwà Ògbó sọ ààbà tí kò lè ilé àmàzàbọ̀. À, sórí tí mo fi dé ibi tí mo dé yìí, wà á na àkúrù lákùn sọ̀rọ̀ àṣàn kò sí oríire tí ìbá ti fẹ́ràn àwọn tàbí. Wàláhì ولكن المرء بحبه لقوم يدركه اما وين يكوا علي ان سوا كان لي شيء كان ني فيوان اخرج البخاري ومسلم من حديث انس بن مالك رضي الله عنه قال قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم او كان قابا نبي جمع صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعه ànábì ìjọ ìlànà tí a máa ń dé ṣẹ́gun pé ìrònú kan ni yóò ti rororo pé tó sọ pé mọ́tà sáà ìjọ ìjọ ìgbìnà kìámà kọ́ọ̀lá rí ìsọ̀látù ọ̀sọ̀lá wà má àádẹ́bìtàlà tó ti pèsè lẹ̀ gbà tó nílẹ̀ kọ́ọ̀lá ìmì láàádẹ́bìtàláwò min kẹbírin anáyí wọ ẹ̀yẹ ó ní almaru ma'a man ahabba láàwọ̀lọ́ àmì lọ́wọ́ òfin lè rí àdínà ìjọ mọ́sàkùsánú ẹ̀ almaru ma'a man ahabba ẹn tí yẹn bá fẹ́ràn ẹjọ wà lálùkẹ́ àmì kí ni jẹ́ bẹ́ẹ̀ àwọn kan nínú àwọn sàhábà ti wo àwọn kan nínú àwọn sàábé ẹgbùn sísan apá kan àwọn sàábé wọ́n wo àwọn kan àwọn sàábé wọ́n ti kọ̀ǹkúrù pé àlè ìbáwọn ilé ìmọ̀ mú bọ̀ sí gbàlè ní màá ti sọ̀dí fún wa ẹ̀ sì rí pé yóò lè bá wọn nínú orin àbúrò kìrì tèdè kò sí tí yẹn lè ṣe yóò lè bá gbọ́ mi. ànábì ní owó àbúrò kìrì sọ̀rọ̀ àbúrò ó ní má nà fa àní má ló má nà fa àní má lo àbí ìbàkì. má nà fa àní má lo kọ́pù owó kankan ò jáǹfà owó wò lá nà nà tó àtàǹfà nínú owó ẹni kankan ma na fa'ani malu abi bakr siddiq bí owó abubakar siddiq mo máa ń mú bó ṣe wù mí ní ìsàkáǹtẹ̀ kí a mú owó ọ̀rẹ́ èèyàn bó ṣe wù yàn láì ìsàkáǹtẹ̀ ẹ mọ̀ pé a máa dé lẹ́mù pé èèyàn fẹ́ lọ ibì kan èèyàn wọ́n sọ pé wọ́n ní kíní kan pé ṣó jẹ́ wà ní rẹ̀ ẹ̀ àwọ̀ rẹ̀ gan lẹ́bàá tán ní ó wà fún ẹgbẹ́ wa ẹgbẹ́ wa báwo ẹ pé wọ́n gba mi ò ní láti gbé ma nafa'ani malun qattu ma nafa'ani malu Abi Bakr Abubakar wa kúta fún olùyá Rasulullah ilé iṣẹ́ lọ in an kí mo jẹ́ illa ana wa mali lak ibi ni àtúwò bí wọlé náà ní wà fi riwaya àmá hadani Allah wa laqad hadani Allah ila al-Islam bika ya Rasulullah àti bí wọ́n lọ́wọ́ fi ṣègbọ̀nà fún mi tó wá jẹ́ nǹkan kan mọ́ni owó jẹ́ nǹkan kan tó fún mi dùn tó mi fún ọ lọ àwọn ànábì ọlọ́run náà sì ó kàn sọ fún ìwé mi ó tóbi gan ọ torí pé kébà àwọn ànábì ọlọ́run lọ́lọ́run ni kí wọ́n mọ̀ sọ fún wa pé wà máa àtà ní ọwọ́ òkọ́ irú mímọ̀ àtà fún kí lẹ́ni òsìsí ẹ̀kan lè ní ìhàrìhì nùbúwà ìjánàbí ọlọ́run àzọ yìí wà máa àtàlì ọ̀wọ̀ ìkọ́ìrò mímọ̀ àtàkù ìtọ́lọ̀n fún ẹni ojú tọ́lọ̀n fẹ́yìn mi pàwọn olówó ayé lè dúró báyìí àwọn ànábí ọlọ́run dá wọn ti àmọ́ máa tọ́lá àti ṣàm wà máa gọ́rù bá tó rùn bá yọ sí fi wọ́n wà tọ́lá á wà kọ́rọ̀ jẹ kọmọ̀ yóò sì bá sí jáde sallallahu alayhi wa sallam ẹnìkan kò Uzaifa يمان رضي الله عنه أين أنا؟ نعم فقال ما أعددت لها كيلو تنزل فالك يا مين قال إلا أني أحب الله ورسوله مخفرة الله تعالى قال المرء مع من أحبه فهو صحابي طلعني واجهي أولي في بالي فهو أنس بن مالك رجلا في هذا الحديث قال ó ní wọn ò tí ìbèrè kankan lọ́wọ́ ànábì kó wá sàlàyé ìmánì tó dùn mọ́ wa pé tó bí iṣẹ́ tí wa ò sí tó tàwọn àbúrò sí àwọn náà rí wa pẹ̀lú wọn. lẹ́rù ń dà wọ́n pé bì wọ́tàlì kí á mọ̀ ọlọ́wọ́ kọ́ àwọn àbúrò àti ànábì àbúrò sí wọn wọ́n tún jọ wà papọ̀ ni wọ́n jọ máa sọ̀rọ̀ náà ni o kúláwó wa wà. wọ́n mọ̀ pé àwọn ilé ju wa lọ ànábì wa ń dí oyé wọn náà رزق الهدى من للهداية يسأل رزق الهدى من للهداية يسأل حب الصحابة كل ذي مذهب والمودة القربى بها أتواصل والمودة القربى بها أتواصل Gbogbo sọ̀hábà tí kò lè ilé àmàdàbùn ìfẹ́ àwọn sàábí láìlú ẹnìkanlẹ̀ ilé àmàdàbùn ìtì ìfẹ́ sílọ̀nù. Wà máa wà dàbí rọ́bà bí ha àtàwọn. Kódà ìfẹ́ tí mo ní sí wọn mo fi ń sàtẹ̀gùn súnmọ́ lọ́run ọlọ́run orúfẹ́ tí mo níta gbogbo fi sàánù kí ló bẹ̀rẹ̀ wálé fún lè fàtìlú àlá àkọ́dúró àlá wàfàdọ̀ ìlú láàkè nàmá sí Òun àtùgbọ̀ lòrò láti ìjàmà léèkè omi lòun àtùgbọ̀ lòrò. Tàlá dá kọ nínú àwọn sàábé sí ìsẹni ọlá. Ẹ̀mọ́ ọlá tí wọ́n ní ni, rọ́ọ̀ nàbí yà sallallahu alayhi wa sallam. Ọlọ́ọ̀bá ọ̀dá ọmọ nìyàn kan tó ànábì Muhammad. Ní ẹwà ọlọ́ọ̀dá Muhammad. هذا الرجل محمد صلى الله عليه وسلم حتى الأعداء كدا وطارين وقيا وبس ما سيني تاسب ولا فنان صلى الله عليه وسلم وين كان عبد الله بن زعبر ابن زعبر زعبر عفوا ابن زعبر إمام بوانا دينا كان من أشعار قريش وبوانا دينا سبحان الله ó bú ànábì ní pé àwọn ilẹ̀ ànábì wọn sọ fún sọ́lọ́wà ìgbọ̀n pé ẹ̀yin Hassan lòfàdì ẹ̀dà lóhun àwọn èèyàn náà kọrin ṣùgbọ́n òun ni ọkùnrin lágbára ó mọ̀ ẹ̀rọ níjọ tó gba Islam rẹ̀ kí ànábì sọ́lọ́wà ìgbọ̀n ah, mo ti mọ̀ sí pé ìmọ̀ dàbí lọ́kàn láàmúgbà ti bọ̀ ìhà gbàdégbà islam àwọn afáà ní kílòsì àmẹ́bìnrin ìwé tìfú ìjìyàn ó ní mo mọ̀ pé tó ṣe nánú ó dá akọjá kó mọ́bọ̀ oríṣi rí wàdúlá arúṣe máa múdó wàhálà muhammadu ní tí ní tó pè ànábì wàṣàkọ̀láwú min ismihi ní ìlú ti ìsì orúkọ fún ànábì Muhammad onísànsọ́ wàdúl arúṣe mahmudu wàhádà Muhammadu wàdúl arúṣe mahmudu wàhádà Muhammadu ọlọ́run jẹ́ mahmud tó ti fànà bẹ̀rẹ̀ ní Muhammad ni wàṣàkọ̀láhù min ismihi liyujillahu wàdúl arúṣe mahmudu wàhádà Muhammadu sallallahu alaihi wa sallam àwọn tó wá jẹ́ sàádé ẹ̀ bó ní òṣèlú tóbi wà lè kò ní èèyàn ọdún ọ̀nà aláwà pàtó èlò láàrin nàmà sí ìkúlé Omo àkùsọ̀lú láàrin nàmà sí ìkúlé omo àkùsọ̀lú. Wà lè kò lè kọ́dún náà aláwà pàtó èlò ìsàlẹ̀ mú nínú wọn tẹ́ ní rí nǹkan sọ níbẹ̀. Inshallah ń gbìyànjú láàrin àwọn sàbí díẹ̀ kọjọ́ tó lọ. ولكلهم قدر على وفائهم kò tẹ́ntẹ́ rí sọ yóò kàn sọ nǹkan kan tó ń fi bá mẹ́ bí lù tẹ́ẹ̀rí sọ pé ah, لكن ما الصديق هم أفضل لكن ما الصديق هم أفضل Nàbá wa kó gbogbo àwọn sàádé jọ yányá wọn lọ́gà, ọ̀gá àwọn ìdí ìtọ́nù. Káànà sáàkì tó ní, sọ̀gbúurú Mahmoud ní, kásọ̀ Muhammad. أبو بكر يناسبه قال الله عز وجل في حقه إذ قال لصاحبه لا تحزن إن الله معنا أعطفا كنت نصيحة يعني؟ قال رجل لعبد الله بن مبارك سيد الفقهاء محدث فقيه غني دقيق رضي الله عنه رحمه الله عبد الله بن مبارك أبو عبد الرحمن أفعل أقول كان ضمه أبو بكر عبد الله بن مبارك أني نينو عمر بن عبد العزيز عمر بن عبد العزيز تابع تابع ẹnì kan ni wọ́n جاء وما jẹ́ ọmọ ọmọ àwọn tàbí àmọ́ òrà nàbí bàbá tí wọ́n tẹ òrà nàbí sọ̀rọ̀ bá ní Abdulaziz tó jẹ́ ọmọ ọmọ ṣùgbọ́n kówà sí ni wọ́n torí kún wọ́n lẹ́tọ̀ sí khalifa khilafa àwọn náà wá jẹ khalifa tó musulmi lẹ́yìn ikú abdulmalik bin marwan àwọn ajẹ khalifa lẹ́yìn wàhálà tí hajjaj ti dálẹ̀ nínú hajjaj ti pàwọn yẹn lọ gbàtẹ́ ni wá jẹ ó jẹ àtẹ́tì tó wọ́n wà níbi 19 kẹ́lẹ́ pé àrọ́mọ̀tò fi sọ ní yáda tó fi ápùlẹ̀ yìí ìdá náṣà tọ́mọ bá lè ṣe kéré kí ẹmọ́ sí ìgbójúkọ mẹ́ ó lè jẹun tí ó jù dáadáa ẹ̀sà mọ̀ sọ fún àrọ́mọ̀tò wà náà tó lé nígbà tó wà lè ṣe kásàmọ̀ sí wà sí fún ẹmọ́ fún alẹ́ wọ́n bá padà gbọ́n táwọn náà padà ń ṣe dáadáa dáadáa wọ́n máa ń ju àwọn tí ò lè ara yẹn lọ ìwọ̀n pé á ah, torí pé nǹkan kan náà ló wà lọ́pọ̀lọ́ ẹ̀ tó fẹ́ mọ̀ sí lẹ́yìn níjọ́ tó bá fi lè channel kan ẹ síbi dáadáa ọ̀gá náà ni ó tún padà jù àrọ́mọ̀tò sọ̀bí ìyáàdà tó fi ápìlì ìdá nàṣà abdullahi bin umar náà sọ bẹ́ẹ̀ rọ́jò lọ́wọ́ ni wọn àwọn méjì ti sábà ní ọba tó ń lọ. abdullahi bin umar bin abdulaziz nígbà tó wà ń kékeré bíi nineteen ẹ̀mọ̀lágbá máa ń ní o wọ́n lọ salon táwọn èèyàn náà máa ń lọ fún ọlọ́ṣẹ́rùn àwọn ti ní máàmù ní Madina bàbá àwọn òsì Madina jọna wọ́n á fẹ́ kírun fáwọn èèyàn wọ́n á lọ salon wọ́n lọ ṣe lọ́dọ̀ náà wọ́n ti lásìkò ọ̀rọ̀ bí tó wọ́n wá wá wọn kì í wọ́n ti ní gbé ọdún ogun máa wọ́n wọ́n á dé wọn ní káwá di irun lọ ṣe wọn. bàbá wọn kọ ọ̀rẹ́ bàbá wọn tó jẹ́ àfa wọn kọ lẹ́tà sí bàbá wọn ọmọ rẹ fẹ́ wọn ṣe. bàbá rẹ wá kọ lẹ́tà sí yìí gbọ́dọ̀ bárun ẹni yóò fi rẹ lọ́la. kí lárúbáwá ti farun ànábì farun korodo sallallahu alaihi wa ó fa gbogbo ẹ̀ wọ́n bá bà láti ìgbà náà lọ́nà ló sábà fún wọn wọ́n bá jẹ́ tó ní ọ̀ṣọ́ ẹ̀. ìgbà tí wọ́n fi jẹ kàlífà kòṣù yìí lágbára wọ́n bẹ̀rù ọlọ́run gan débi pàwọn èèyàn máa ń pè ní alikọ̀lífà tó kọ́ ní sàbọ̀tà àwọn kòláfà wá sáájú wọn níbi tí wọ́n dáadé wọn àpá ẹ̀hún bóyá náà tó fọ́tì kan fi kó èèyàn tó dáa ni wọ́n gbogbo èèyàn máa fún wọn pé ah, ayé ọmọ ọdún náà dáadáa ìwá kún ẹnìkan lójú nínú àwọn èèyàn ó wá ń di Abdullahi bin Mubarak kánú àwọn afá rahimahullah pé ah nínú Muawiya bin Abi Sufyan tó ń jẹ́ sàbí ànábì ẹ̀gbọ́n ìyàwó ànábì àná ànábì katibul wahyi ẹni tó náà kọwà yìí lẹ̀ ṣùgbọ́n pẹ́ tó gba Islam àmọ́ ń gbà táwọn jẹ́ khalifa ẹnu kùn wọ́n lọ́dọ̀ àwọn kan torí fẹ́ lò yẹn pé ah wọ́n kù síbi kan náà ó wá òpé wọ́n bílọ̀ blasius ń pé ó tẹ̀yẹ pọ̀ wọ́n ìṣẹ́ sàádé ní wọ́n dọ́kan ẹláhùn tó bọ̀ sàádé nínú ìwẹ́ ẹ̀sà jẹ́ àbí àwọn àfà ó wá bí Abdullahi bin Mubarak ó ní ayyun afdal èwo ló dájú náà méjèèjì iná rògbò na blasius àwọn Muawiyata Muawiyata bin Abi Sufyan ah! Abdullahi bin Mubarak irú comparison rẹ̀ dáadáa wọ̀nyí tàbí ànábì àtẹ́sí ní tàbí ó gbọ́ ìdáhùn ó ní ìnàlùbára lẹ́bí ìdákọ̀lá alfa mu'awiya khayru min umar bin abdulaziz min alfi marra allahu akbar eruku tó wọ imú mu'awiya tí ó fọn dànù ó dáa jùmọ̀ bin abdulaziz lẹ́ni 1000 lọ ah, ah, ọ̀tọ̀ nígbẹ̀rẹ̀ yóò kó gbọ́ ó ní lima kí ló dé ó lè lè anáwó sọ́lá kọlfà muhammadin sọ́lọ́lọ́ ilé ìkírùn lẹ́yìn anáwó wálé kò lè yé ọdún aláwàpàdọ̀ ìlú láàkínà máa tètè kò ولكل فضل على وفضائل لكن ما صديق منهم أفضل وسجال اتفقت الألسنة عند الأقلاء ودا كان يوم جاء مسلمي وانا لا تاي أبو وكي بقول داجي ما مفواني نارشة منها سمعناه من بعد مشايخنا أو شيوخ مشايخنا لدو أما أفاع وأفاع لأنه سمعته من الشيخ عبد الكريم خبيب abdullahi bin mubarak ni li annahu salla khalfa an-nabi sallallahu alaihi wasallam en ton so ikun le ya nabi je fa qala an-nabi sallallahu alaihi wasallam sami allahu liman hamida ahnabi kiro wa ni sami allahu liman hamida muawiya wa wa to so pe rabbana wa lakal hamd oni kafao so ni abdul aziz gbogbo tó ń kó sí ilé ayé rẹ̀ kò lè rí ẹ̀mọ́ kò lè rí pé àwọn ah, wà lẹ́yìn ànábì jọkàn kò lè kún tiẹ̀ ẹ mo jókòó tá ànábì jọkàn kò lè kún ẹ ànábì wa fọwọ́ kàn mí jọkàn kò lè kún gbogbo ọ̀rọ̀ tó ń kó kí kò sí sẹ́ni Allahu liman hamida minan nabi tí a sì rí ẹni tuntun lẹ́yìn tó sọ pé rabbana wàlàtà ọlọ́run ti mọ́sáàtì súnà ọlọ́run jẹ́ bí ìyàwó rẹ̀. tí wọ́n bá ní sheikh sọ́ọ́lì fọ̀zán ibi fọ̀zán ìfìlọ̀wùlọ́ ọlọ́run bá ṣọ́ bàbá lórí dáadáa mufti jíà mufti sọ̀ọ́díyà ni wọ́n kẹwọn níbi ìní júmọ́ àti bọ́ yìí kò ní gbá yẹn kò dá mi lójú kò ní ìdí táwọn ará òkè odò ó tètè dé mọ́sáàtì bẹ́ẹ̀ bá dé àwọn fún sùn bí àwọn yóò wà látàbújá kánò Kàdúná ẹmọ́ jòyà yẹn lẹ́nu pé ẹnu gun àwọn èèyàn wà ẹnu gun fún mùsùlùmí rẹ̀ tó bá rí pé Fawzan ibn Fawzan àájọ pé ìbá àwọn ìgbọ́n sáfẹ́ sọ lórí wọ̀n gbọ́ Yorùbá ní ìsinmi sọ àwọn gbọ́ Yorùbá èmi ò rí wọn rí àwọn tó wá rí wọn sọ òkà tí wọn rí tí wọn gbọ́ Yorùbá tó súnmọ́ jù ní tó wọn gbọ́ Yorùbá ìbá àwọn ìgbọ́n tí wọn fẹ́ sọ òun ló sọ pé nígbà tí ìsàlìfà ọ̀sán wá àwọn ibi tí ilé fàfàtà ti sọ fún wa pé sọ fún epo ọ̀pọ̀ ọjọ́ sọ́dá ní sọ́rí fàfàtà bá máa wá sí mọ́sálásí laukana ibùnà lòfèé ní kéfẹ́ laukana sheikh ibùnà lòfèé ní abdurrahman bin nasir hussein laukana siyuti yusuf kéfẹ́ yọkùn laukana ibùnà لو كان الدار قطني كيف يكون لو كان البخاري لو كان محمد صلى الله عليه وسلم تمام رجع له داله ورجع فوالا نعم انا لو كان محمد àwọn gan mọ̀ pé kíyàn kíyàn lẹ́yìn ẹnìkan nígbà ní àà tán bá ti dákọ̀ rẹ̀ wá ní tán bá dákọ̀ díẹ̀ wọ́n sì sallallahu alaihi wasallam ó yàtọ̀ sáwọn èèkù ó ṣe sọ fọ́lọ́n pé mo wà èmi náà kí wọn lẹ́yìn ànájì wọ́n pé kí yẹn pàdé àfà lásán yẹn máa ń sọ pé ah, àwọn àfà wa gan kódà nígbà tí wọ́n àti ẹlẹ́sẹ̀ ìfẹ́ fàtà wọ́n wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ tó ti yé wa nínú sàlásà tó tó ó yé wa gan wọ́n ṣàlàyé ó yé gan sẹ́rù yẹn lágbára wọ́n gbogbo sẹ́rù yẹn lọ́sẹ̀ fún wa. Sheikh Saleh Fawzan bin Fawzan Mu'afir Wabil حفظه الله àwọn sọ tó kírun lẹ́yìn ànábì tàbá gbọ́ pé ẹnìkan sí ṣúdẹ́ntì sheikh al-albani ni rahimahullah bó ní ti tóró jùwa an tàrọ ẹ̀ta al-albani wà ní kò lè ní ọdún aláwọ̀ pàpọ̀ ìlú ọmọ إنما الصديق منهم أفضل لكنما الصديق منهم أفضل lágẹ́nàmá ti dé kòmí ní wọ́n àtọ̀lú kẹrìbà gbọ́yé gbogbo ọba wa ní ọlọ́run mẹ́rin rí láàrin wa àwọn èèyàn kan bẹ láàrin wa ọ̀rọ̀ èmi kan wà lọ́kí láti mú microphone àti ìgbé ọlọ́run kó sọmílẹ̀ sàn dáadáa lórí tó bá pé bá a ṣe tó lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ wa lè hàn lórí wa ní àwọn kan ní wọ́n sáfẹ́ o torí màìnà sí ń bẹ lórí ẹ̀ pé sẹ́mọ̀ ẹ̀dìgbà mario bàbá wọn gbé nígbà wáyé wọn lórí tó lọ́ sọ sọ àrí kó wá jẹ́ pé iṣẹ́ olórí wa ni mo ń lọ báyìí tí ó mọ̀ gùn bí red white pé tọ́wọ́ ti rí wọn ah! ẹ̀wùwá ìjẹ̀bú ti gùn àwọn kan wọn ní ìwọ̀n sáájú pé à ọlọ́run jẹ́ òní wọ́n tẹ̀wà káńsù minus yìí ó sì lè já wọn táwà rò pé èèyàn ni wọ́n láyé aláì oníjẹ̀mẹ́ àwọn kan sì wà tó yẹ pé àníjẹ́ wọ́n jókòó wájú kan àwọn sì lè yàn lọ́dọ̀ lọ ẹ̀ ìfẹ́ jẹ́ kó yà àjẹ́ wọn lánàá bí sọ̀tún sọ̀lá àkọ́rọ́jà olùmọ́mù lè yà kí yọ ìmọ̀ ọ̀lọ́ ó ní wà á lò jẹ́nà ti kàlà sàtún àwọn mẹ́ta kan ọmọ àlìjẹ́nà ni wọn. Gúúsùn tọ́ ni mọ̀kùsítún. Hága lábù yìí lù rẹ̀ náà wà nù sàhí Mùsùlùm bọ̀. Nǹkan kan wà nù ilé ìgbìmọ̀ fẹ́ kó tó jẹ́ kí n lọ sínú bí yàrá. Gúúsùn tọ́ ni mọ̀kùsítún. Wọ̀fàkírùn bú ìyáàlìn. Ọkùnrin kan wà fàkírù mọ́ta àfífún àwọn àfífún búrìyàlẹ̀ ẹni tó ní ọmọ tó níyàwó tó pọ̀ ó lọ́mọ kò sì torí ẹ̀jẹ̀ ní ìbàjẹ́ láàrin àwọn èèyàn ó wà náà tí ọmọ àjánà so mélòó mélòó èèyàn tí ó ní àmúmára gan-an tẹ́kí ṣe ń gbègbè sí ayé rẹ̀ kì í ṣe kọjá ara rẹ̀ ọlọ́run ti nífẹ̀ẹ́ sí mébù tí wà kò sí ní jámọ̀ gẹ́gẹ́ ìdáwà mọ̀ nígbẹ̀ òmìnà òmìnà òmìnà ẹyọ ẹyọ ẹyọ ẹyọ ibi tí wọ́n ń yọ yẹn àwọn tọ́lọ̀ ń fẹ́ràn ló fẹ́ yọ ọ́n ní kìí ṣe ṣáwó. now ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú ṣé olóore tó wù ká ní báṣe wáyé ní ìfẹ́ mo fẹ́ kẹ́nìkan náwó inú mi ó sì dùn sí bá rẹ́ni náà in tó kúrò bí inshallah máa fún ẹ̀yìn ẹni hundred thousand in transfer àti yẹn níbi àbí tó wọ́n wà lórí fóònù wa tó rẹ̀. àìmọ̀ láwọn tí wọ́n ń ta ló sọ bí ládà pọ̀ tó kótókó láyé kí ni nọ́mbà rẹ̀ kí ni unit ládà ẹjá sọ pé iye ládà gbà kó tó kú ó jẹ́ pọ́ǹtì báyìí ta ló mọ iye pọ́ǹtì ẹnìkan fẹ́ gbà bẹ́ẹ̀ ẹwà yìí sí wọn àbútọ́lá àfẹ́sàn. kò ní òǹkà kò lóǹkà náà lóǹkà o ọ̀ǹkàndébù ọ̀ǹkàndébù ìṣòǹkà ọlọ́rẹ̀ àláwọn ìwọ̀n fẹ́fẹ́ sọ kò sí ẹni tó lè mọ dé ládàá nàìjíríà gbogbo tálùmí bí gbà kó tó kú ní ládá yẹn ẹkàn ra bá mi pọ́ọ̀sì ẹ jẹ́ ká zoom kó jẹ́ 200 billion point tiny point tí wọ́n fi ń ka ládá ẹgbẹ́lẹ̀ bá ẹ wá ka gbogbo ládá tí gbogbo mùsùlùmí ayé ìbá ti gbà ẹ plọ́ọ̀sì gbogbo ẹ̀ papọ̀ ẹ lọ há jẹ̀ mọ́ ládá àná yìí gbogbo ṣé ìkàdùkàní kò dé ìlú tẹ̀lé kò sí mùsùlùmí kan tó ládá gbogbo tí mo ti ṣe nígbèsè ayé mi ra gẹ́gẹ́ bí mùsùlùmí ìdí àfá ìpé ní gbogbo ìsẹ́yáyé pàwátá bàbá wa ìdákan ẹmọ́ bínú àti gbogbo ayẹ́yẹ́ káwà kó ládé àwọn papọ̀ wó jẹ́ wà tún sọ́mù ẹ̀ wọ́n àkọ́kọ́ hajj ẹ̀mọ́ta nábi sallallahu alaihi wasallam inidi adalun ala alkhairi gbogbo ẹgbẹ́ tọ́kọ̀ yẹn sí dáadáa láyé bí ahadan aw alìrúbìdà الله في àrùbí ìlà bí wà sí pàtàkì tẹ́nì kankan sílọ́wọ́n ọba tí wọ́n sílọ́wọ́n lórílẹ̀ tí ìfi pánà bí sábà bí ẹni kò sí gbogbo nǹkan yóò pèrà nù nínú kò sí now ẹwà ọgbẹ́ àwọ̀ Abubakar mẹ́sìlẹ̀ ọdẹ̀lá ọwọ́ rẹ̀ ni Usman bin Affan ti gba àkó gbogbo tí ìsọ́nù ṣe tó fi kú àgbádálún alàlẹ́rí jọmọ́ nínú àwọn agbárùn bàtà ọ̀sán bí jẹ́nà at least four lọ́gbà ìsáhùn lọ́wọ́ bọ̀ least four Bilal ọwọ́ àbáfẹ́ gba Islam in fact débi wípé àwọn èèyàn ní ah, Bilal yìí iṣẹ́ olórí rẹ̀ ti pọ̀ gan kódà ó ti dájọ Abubakar lọ gbọ́pọ̀ ní dáhùn five minutes àti bẹ̀rẹ̀ class ẹgbẹ́ sọ àwọn sàbí ẹwà sí five minutes Ah, àìmọ́ dàrú o àwọn sàbí lámẹ́sọ̀ àrí àwọn mú ẹlẹ́ kọ̀ọ̀kan ilé kákàfọ́ fi mọ bí wọ́n ṣe rí ní gbogbo làwọn sàbí sí kódà ètí ìtú fáàlú ètí ìtú sọ̀hábà ẹ̀yìn lẹni táìmù ilé òní òfò àmì tèmi o ọ wá ní àwọn èèyàn sọ pé Bilal tó ti já ó dàbí Abubakar ó dàbí Abubakar yọ lọ ìjọ tí Bilal gbọ́ ó ní àná hasanatun min hasanati Abi Bakr

nazara tahta qadamihi la bisarana tẹ́lẹ̀ ìbá wo gìgísẹ̀ rẹ̀ yóò rí wá o inú kòtò náà wà débi pé ẹ mọ̀ gbọ́ ìtàn yẹn táwọn bàbá wa kà fún wọn tí a gbà kan rí pé ẹyẹ lọ yé sí ojú kìíní yẹn aláǹtakùn ta okùn síbẹ̀ olóbi jẹ́ pé á èyí ó fẹ́ lọ́n o bí yẹn bá yọ Abubakar kúnbẹ̀ tó fi fẹ́ lè sọ́lá yìí èyí ó ṣe ọlọ́run ولكلهم قدر على وقدر لكن كما سئلت منهم أفضل لكن كما سئلت منهم أفضل Tàlá fẹ́ dápọ̀ ní àwọn tàbí tẹ́ẹ̀ ní dápọ̀ ní sọ díẹ̀ owó táìmù yìí mi ò ní ìgbàlódé alẹ́fẹ́ ti akọ́nà àwọn tàbí tẹ̀ ní sọ. Àwọn ní ẹlọ́fẹ́ tí ìsìlámù yóò ní ìtumọ̀ àwọn ní kéèyàn fẹ́ràn. Mo tí ìsìlámù yóò ní ìtumọ̀ àwọn ní kéèyàn fẹ́ràn. Because nínú wa dídí Anas bin Malik yẹn tánà ti sọ pé Alimaru bá Amana Abba ó ní àìní wá dòdò di pé Fakultu inni uhibbu Allaha wa rasulahu wa Aba Bakri wa Umar. Mo yà tètè sọ pé mo fẹ́ràn Ọlọ́run, mo fẹ́ràn Ànábì, mo fẹ́ràn Abubakar, mo fẹ́ràn Umar. Qala an-Nabi sallallahu alayhi almaru ma'aman ahabba ẹni tó bá fẹ́ràn ẹjọ́ àpapọ̀ lálẹ́kẹ̀ẹ́ àmọ́ ẹjọ́ àbí àwọn ẹlẹ́yà wa tààlẹ́ fẹ́ràn Celine Dion Ashanti Douglas Jennifer Lopez kìtìmí ẹmọ tó wọn Alicia Keys ẹ̀yin brọ́dà tààlẹ́ ẹ̀yin fẹ́ràn Jeffrey Aston Jaru kadlata utensata haula haula àwọn tó ti kú nínú wọn alàgbèrè islam ní àfáàbì ṣìmán gbogbo àwọn tẹ́ta dápọ̀ yìí àwọn tó ti kú nínú wọn alàgbèrè islami ní àfáàbì ṣìmán ọlọ́dá kún ókè ẹjẹ́ nǹkan ṣe ti sọ̀rọ̀ tó àwọn sàábẹ̀ yìí èèyàn ńlá ni wọ́n ìfẹ́ wọn ó tó sin lọ́n حب الصحابة كلهم لي مذهب ومودة قربى بها أتوسل ìfẹ́ wọn tó sin lọ́n ìjọsìn wọn mímọ̀ wọn lásán mímọ̀ wọn àwọn ruwaatu dínì islam dínì islam àwọn ni wọ́n gba ìsìlámù wa wọ̀lẹ́wọ̀lẹ́ ohun makana fi ardi sàájìdù makana fi ardi sàájìdù kí bá sàwọn sàábé ẹnìkankan ní wọn forí kalẹ̀ wọ̀lẹ́wọ̀lẹ́ ohun káàdà tẹ̀mílù bí àhàlì ha ìkó ti dàrú àwọn yahudi fẹ́ dẹ̀sì mú alójú ni ọlọ́run lóla àwọn sàábé rọ́bì ọmọ wa nínú hadith tí mo kọ́lá lọ́ àlọ́ àbí àfààní. a ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run pa àwọn tàbí èmi. pàlátà kò lóru mọ̀gọ́rọ̀dọ̀n bá dé ẹ mọ́ sọ wọ́n di pé ẹni yẹ̀yẹ́ ńgbà tí wọ́n lọ bẹ́yà anyhow. ó ní wàmán àhábàhùn àhábàhùn bí ṣùgbọ́n wàmán àbọ̀gọ́dọ̀hùn àbọ̀gọ́dọ̀hùn bí bókùnrin. ẹ̀ tó bá fẹ́ràn قال ومن آذاهم قد آذاني ومن آذاني قد آذى الله ومن آذى الله يوشك أن يأخذه ومن آذاهم قد آذاني ẹ̀tọ́bá fi nira kan wọ́n ó ti fi nira kan mi ومن آذاني قد آذى الله bí ìgbà tí wọ́n fi nira kan ọlọ́run ومن آذى الله يوشك أن يأخذه ó sì ṣe kọ́lọ̀ ni gbẹ̀ni ẹ̀wọ̀n ìyẹn kẹ́kọ̀ọ́ ní búsà àbí táa bá lo àdéhùn yìí fún kí nǹkan máa ṣe láyé tó tó kò láyé gan. atẹ́sọ ti pẹ́ nǹkan ṣe wàláì kìí sì ṣe pé àbí ọlọ́run gbogbo ẹni tí ń san tí ó dájú àbí ọlọ́run jẹ́ wọn lè túwá kó ń bẹ̀ ọlọ́run jẹ́ wọn lè túwá torí kò lè jẹ́ àwọn wòlí alásùnmọ́ ọlọ́run àwọn tàbí ànábì ilà yẹ́kùn abubakri min awuyin al'auliya bá ní sàdáàtì al'auliya lè sàlìláhì wọlé tó ẹgbẹ́ wọ́n yọ abubakri kó nú àwọn wòlí ọlọ́run kò sí ọlọ́run bá òní wà ní ìyẹn abubakri ti di gbogbo òwúrẹ́ ọba ó ṣe wọn kò wá ní fún ọdún ìjẹta áà subhanallah ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ o ọmọ kana Allahu liyazlimahum subhanallah ọlọ́run bá ń sọ̀rọ̀ wọn pé asabiquna al-awwalun kò sáyé ááyà yìí kan ó ti tó yàn mọ́ asabiquna al-awwalun tó tábà fẹ́ sọ̀rọ̀ nípa àwọn sàábé ẹ jẹ́ ká lo àtìtò wù because irú ááyà yìí ó yẹ ká ṣe wà bẹ̀rẹ̀ tiẹ̀ minal muhajirin wal ansar. والذين تبعوه بإحسان أجل من يوم كان يوم كان فوا ما يقولون ذلك آية فوا ذلك من المهاجرين والأنصار لا إله إلا الله قالوني آه، ومن يوقش حنفه ومن يوق شح نفسه فاولئك هم المفلحون ẹ máa gbọ́ bí àbúrò ti di tú àyà yìí ọlọ́run fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tàbí ànábì tí báyìí ti tú àyà ìtàn bóyá kí n dúró ó ní lè fọ́pọ̀rọ̀ ọlọ́run kẹ rí àwọn aláìní náà almuhajirina alladhina ukhriju min diyarihim àwọn tó jẹ́ pé torí ẹ̀sìn ni wọ́n fi lé wọn kó lé wọn àsìkò ní o ìdí ìgangan ló yẹ ká tún mọ́ ìdánfún kẹ́ẹ̀rí bí wọ́n ṣe lé wọn fún lé wọn wọ́n gbà nǹkan yẹn gbọ́ gidi gan-an alẹ́bí náà ó kùdí jùmí di ayé ọlọ́run ní àwọn tí wọ́n lé fún un nítorí ànábì sọ̀rọ̀wà Islam

قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خطأ ẹ̀rọ àwọn tí ó jẹ́ pé tàbáwà òdáàrọ̀ ìmà àwọn ìgbà wọn lálejò wọ́n wá fún wọn ní gbogbo nǹkan tí wọ́n ní ń tí wọ́n ti tọ́lọ́m sẹ́rọ̀ wọn lọ́lọ́rọ̀ sọ bí ilé tí wọ́n sàjẹ́ rán sọ lásán ní tí wọ́n ṣe rí iṣẹ́ lèèyàn fi ní ipò wọ́n ní sacrifice يحبون من هاجر هاجر إليه وطروا آه ọlọ́ni wà láyé yúna fi ṣùdúrì hì wọ́n yí tábá fún èèyàn ní nǹkan tán ní owó wọn wọ́n yíwò pé ah ẹ̀bà mi ló gbé ah, lọ́pọ̀kí ní ọwà jẹ́ láyé yúna fi ṣùdúrì hajjata mímá òtù ẹ̀tọ́ fún èèyàn lásọ̀ òní rí lọ́kejì tó bá dé mẹ́fà sí Ah, mọ̀sùwá fẹ́ràn sọ sí wọn ọlọ́ni wọ̀nyí fi rú na alá àǹfúsì yìí in tẹ́mi tí wọ́n dandan bùkátà sí wọ́n á sì sí ẹ̀mí wọ́n á jẹ́ ẹ̀mí ara wọn níyà torí ọmọ ìyá wọn tí àwọn ṣẹ̀ gbé ní ìlú rí mọ́rin wọ́n lọ ká ẹ̀nà bí i màkàtà kébi kó pa wọ́n ọlọ́ni wà máa yóò pẹ̀ṣọ́ hanafi ẹ tó wá sọ ẹ̀mí rẹ̀ dé bẹ́ẹ̀ wọn fọwùlá ìkàwọ́ wọn ìmọ̀ níjẹ́ tí ànábì sallallahu alaihi wasallam ayà kẹ́lì mọ̀ pé la ilaha illallah qala ibn Mas'ud radiyallahu anhu qala wa man kana minkum muqtadiyan falyaqtadi biman qad mat gbogbo ẹ̀tọ́ wá fẹ́ ní pé èmi fẹ́ mọ́ fi àríkọ́ṣe àwọn èèyàn kan sàríkọ́ṣe falyaqtadi biman qad mat àwọn tó ti kú ní kò fi sàríkọ́ṣe ulaika sàbí ànábì náà sọ yẹn قال آمن هذه أم قلوبا àwọn ni wọ́n ní mọ́ ní jù ní gbogbo jọ ìgbìmọ̀ mọ̀ sún tó náà jẹ́ tàbí ní sọ yíò ámánù ààbìhì ummati quluban àwọn ni wọ́n ní mọ́ ní jù wà a'dhamuhum ilman àwọn ni wọ́n ní ìmọ̀ jù àwọn onímọ̀ yìí ṣe nǹkan tipa tipa tipa kí wọ́n mọ̀ parọ́ kí wọ́n mọ̀ dẹ́mọ́ wọ́n ti bẹ̀. ọmọlù ìjọkan ni wọ́n ìtààrọ̀ ọmọ lọ́wọ́ lè tó ìgbà ti nàbí yìí sọ́lá ọlọ́run tó mọ̀ sàwọn jọ pé fún à fáàlà láhùn kọ̀dọ̀rọ̀hùn ẹmọ ipò wọn kó ga nínú islam fa iná ohun alẹ́lùhúdà ní ọ̀sẹ̀kì sọ́mà ní tàlúwà lórí mọ̀nà àwọn sàbẹ̀ ẹwà worú àgbọ́yé àwọn bá tẹ̀lẹ̀ sídé ìgbẹ́ta náà bí fú àwọn àǹsọ́rì gẹ́gẹ́ bí ọmọ ni àwọn náà wọ́pẹ́ ah, wọ́n gbé ìjọba ìwà bá wa lóòtọ́ ni àmọ́ pé náà náà ní àǹfààní láti lè jẹ kàlífà àmọ́ òun lè jẹ kàlífà alẹ́ ìfisàkótókú sí ibi nǹkan ẹmọ́ wọ́n ni èmi àtẹ̀yìn àǹsọ́rí àjọwàjọ́gbìn alìyàmà ìnẹ́mà kìláfà mẹ́ta kọ̀wúṣì ẹni tí ó jẹ kàlífà gbọ́dọ̀ jẹ kọ̀rẹ̀jì èyàn tí ó jẹ́ àǹsọ́rí fún jẹ kọ̀rẹ̀jì ó gbọ́dọ̀ jẹ kọ̀rẹ̀jì mọ́ ìdí èèyàn wá gbé wọn nígbàtà náà bíṣẹ́ ẹ̀kú gbá àwọn náà yà jẹ Abubakar àti Umar wà lọ bá wọn àtàwọn kanú àwọn sàbí àbúrọ́kì wọn sọ wọn pé minna amirun wa minkum wazir àwọn láàmà jàmí ìwẹ̀yìn lẹ́mà jẹ wazir kọlu minna amirun wa minkum amir tààlù lè sì dájọ́ náà rẹ̀ wọ́n ti wíyìn àbúrọ́kì minna amirun wa minkum wazir àwọn ọmọ jàmí ìwẹ̀yìn yóò máa jẹ wazir ministers ni yóò minna amirun wa minkum amir ìjẹ́ sọ́ra rẹ̀ akọ́kọ́ jọ fẹ́nu kò lórí ìmọ̀ràn tí èyí tó à ti yí sẹ́yìn lè jẹ́ agbákìtì ní ara ọ̀ minna amirun wa minkum wazir wọ́n ní bal minna amirun wa minkum amir agbákìtì ní awalam tasma'u qawla Allah ẹ̀gbọ́n tọ́lọ̀ sọ ni ó ní lílfùkọ̀rọ̀ olùmọ̀há tá ló yọ ìsìn bá fi ẹ̀ tó bá inú tí àdébì ti kọ́kọ́ kárí jẹ́ Abubakar ibn ń kẹ́ àpá àmì ṣe kàbọ̀nátì àwọn náà bọ̀mí ní tíra yìí mo wá ń kà mo wá níbẹ̀ mo wá ṣàdúrà fún wọn tó tọ́ka sọ́lá ìṣáàlá ọlọ́mọ àti wọn lẹ́sàn dáadáa. ó wá ní Abubakar ní Siddiq radiyallahu anhu ó wá ń tú àyà yìí táwa ju àyà yìí yé bó ṣe tú yìí ẹ mọ̀ gbọ́ ó ní kí bọ́lá wọn bá sọ pé lílù fùkọ̀rọ̀ al ọlọ́ni orúkọ ní ìtàlẹ́pẹ́ àwọn mọ̀hàjúrò ní kíni àsọ̀dìkòrò ọlọ́wọ́ bẹ́ sọ̀rọ̀ yìí wani wàlèdí na tàbọ̀wà òdárò wọn ìmánà min kọbílìhìm yìí man hajjaro iléyìn wàlá yajiduna fi sudúrì hajjata min ma'utu wa yukfiruna ala anfusihim walau kana bihim khasasa wa man yuqashu an nafsihi wa مفلحون قل الله أن يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين الله أكبر قل الله oríṣìí lọ́wọ́ sọ̀rọ̀ pé yáyọ ẹ̀lẹ́dì náà ẹ̀yin nígbàgbọ́ yìí ìsápòlá ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run wàkúùnù máa sọ ẹwà pẹ̀lú àwa lọ̀gá wọn ní kẹwà pẹ̀lú wa ní ọlọ́run wọ́n sì ولكل على وفضائل لكن ما الصديق منهم أفضل لكن ما الصديق منهم أفضل أبلون إني تعالوا يرون قبل أن يجلس سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته